so kí wá ní pé ẹ torí mo rí èèyàn kan sìn tí kò tó yẹ pé kò support Lizzy kí wá káwá kéèmí àtẹnìyẹn kọ̀ pàdé ń ta àbí kẹ́ kó jẹ́ ní tèmi àti ẹ̀ ti máa ń chat tẹ́lẹ̀ kó wá rí kí wá rí pé torí kò support Lizzy kí wá block ẹni yẹn ṣé is that not eh, kí ni mo fẹ́ pò onítọ́ mi fẹ́ búyàn kó má dẹ̀ ń pé yàn búyàn kí wá block ẹ̀ ṣó yẹ kí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ no kò yẹ kó rí bẹ́ẹ̀ fine mo mo lè mi ò ní mi di di di eh, nǹkan tó wà ń bẹ̀ is that ti bá rẹ́ni tí ò support ẹ̀ tí ò support ẹni tí mò ń support ìyẹn ò mí pé ké máa tẹ́ nìyẹn dọ̀tà tàbá ti jẹ́ ẹni tá ti ń pera tẹ́lẹ̀ kò mí pé ká máa pera ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tá à ń support yẹn la lè má sọ̀rọ̀ ń pa ẹ̀ torí kálukú bá ti bọ́ sórí iṣu ẹ̀ go on pẹ̀lú ibi tó wà go on pẹ̀lú ibi tó wà kò míì pé tá a bá ti pera wa ká máa wá sọ̀rọ̀ nípa ẹni tá à ń sọ́pọ́tì yẹn ṣé o mọ̀ pé kí ni a ní láti máa torí ẹ̀ máa bára wa jà tó bá ti bọ́ sórí iṣu ẹ go on pẹ̀lú ẹni tó wà lẹ́yìn ẹ̀ tẹ́mi náà bá bọ́ sórí iṣu mi go kí n go on pẹ̀lú ẹni tí mo wà lẹ́yìn ẹ̀ bó ṣe yẹ kí nǹkan ṣe rí nìyẹn you know so irú òun ni èmi èmi tèmi nìyẹn ló yẹ jẹ́ pé mú ìdí ìbò ṣe bẹ́ẹ̀ mi ṣe tó bá bèrè lọ́wọ́ mi dọ̀la lọ́la mú ìdí ìbò ṣe wà yìí sì máa sọ pé ó dàbí wọ́n rẹ̀ jẹ́ wọ́n fi ọwọ́ lágbá lójú wọ́n lo condition ẹ̀ wọ́n fi wọ́n fi rẹ̀ jẹ́ ká sọ tọ̀rọ̀ ká ṣe kí ni ká sọ òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀bi ṣe rí nìyẹn bẹ́ẹ̀ tí yẹn ò pé kí wá rí ẹni tí ẹni tí kò support ẹ̀ kó wá jẹ́ ní tèmi àti ẹ̀ tí ń pera tẹ́lẹ̀ kí wá torí pé ó ń sọ̀pọ́tì Àgbàlá Gabriel sí kí wá block ẹ̀ kí n torí ẹ̀ kí n cut ẹ̀ off àbí kí n torí ẹ̀ kí n má gbé aago ẹ̀ má torí mi ò gbálẹ̀ náà ẹni tó bá hùwà rú ẹ̀ wá jẹ́ pé nìyẹn ó nídìí láti lọ sí hospital kan bá chẹ́ẹ̀kì ọpọlọ ẹ̀ yá bébí ṣe máa rò ní ẹ̀ because ṣé ọ̀rọ̀ tí ò kàn wá ni ọ̀rọ̀ tá kọ pàdé lórí social media ni pátápátá tí ọ̀rẹ́ méjì tẹ́ bá ń support ẹni tó yẹ pé ẹ̀jìjọ support the same person ìyẹn ò stop yín láti má máa pera yín tẹ́ bá ayẹs ah, tẹ́ bá pera yín ẹ má sàn kankan nípa àwọn tẹ́ ń support ẹ ṣe fàájì yín kẹ́ kíra yín kẹ́ ṣẹ̀fẹ́ yín bẹ́ ṣe é ṣe tó ní kálukú bá bọ́ sórí iṣu ẹ̀ má support ẹni tó ń support bó ṣe yẹ kó wà nìyẹn bẹ̀tà àwọn ọpọlọ àwọn ẹlòmíì dọ̀bálẹ̀ you know so òun ló ṣe jẹ́ èmi bí ṣe wà yìí tí n bá ti kúrò lórí ẹ̀mí mọ̀ mú ìdí bó ṣe wà yìí mo sì ń sọ èmi rí nírìí pé wọ́n rẹ̀ jẹ fine bọ́tí yẹn ò míì pé tí bá ti kúrò bẹ́ẹ̀ sì màá máa gbé sórí kò ṣe gbogbo ọ̀rọ̀ àwọn tí bá support ni mò ń rò after the after show no mi gbé mi gbé sórí omi ní parọ́ so mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn rí bóyá some weeks ago àbí some days ago pé wọ́n ní wọ́n ní wọ́n bóyá invite ẹni bóyá wọ́n arrest ẹni nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan tó wá tún ṣẹlẹ̀ bóyá ti filẹ̀ bóyá sì wà ń bẹ i don't know torí pé èmi gan tèmi gan wà lọ́wọ́ èmi gan tèmi gan tó mi lẹ́rù and um, mo busy mo bí àárọ̀ yìí tí mo sáré ṣe ṣògùn tí ìbá tètè ṣe láàárọ̀ tí mo lè má ráyè ṣe ṣòmù léni mo lè má ráyè mo lè má ráyè ṣe ṣó mọ̀ lẹ́nu so èmi gan mi mo bízì gidi gan gidi gan ẹ̀bọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníkálukú ń fi wà lórí page àwọn ẹlòmíì àwọn ẹlòmíì wà lórí page wọn iṣẹ́ wọn nìyẹn irú bí èmi ṣe sọ pé mi bízì sí mo ní àwọn nǹkan míì tẹ́mi bízì pẹ̀lú ẹlòmíì bí bízì tiẹ̀ lélẹ́yìí ọ̀ṣọ́ọ̀bù tiẹ̀ rí social media ni èmi ò dẹ̀ bá wọn wí torí ká má parọ́ fúnra wọn ṣe rí social media yìí ah, àwọn tó ń ṣe náà iṣẹ́ náà ń ṣe o má jẹ́ tanra wa o iṣẹ́ náà ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ma, ẹ káàárọ̀ sa. ah ṣẹ́rígbà bíi tí bá fẹ́ lọ sí láìpẹ́ bẹ́ẹ̀ mo máa ń rò ó máa ń rí mi lára ó máa ń ro mi lára máa ń fi wọn ká ẹ̀ máa ń rò báyìí máa ń ah ooo mo máa ó máa dàbí pé iṣẹ́ mo fẹ́ lọ ṣiṣẹ́ bíi pé bẹ́ẹ̀ ló ṣe máa ń rí mi fún social tí bá fẹ́ ní mo fẹ́ lọ live kò ń kò ń ṣe kínní lára mi mi ní time so tí n bá tètè wá láàárọ̀ ìsinmi mo mo feel mo mo mo lè má ráyè wá mọ́ títí títí títí dalẹ́ so ìyẹn ni màá sọ pé mo rí nǹkan kan tó ń fly lórí social media tí mo dá sí then tí bá ti wá kúrò ń bẹ̀ màá máa rò ọ màá torí ẹ̀ máa bá àwọn èèyàn yòdì èèyàn mẹ́rin lẹ́fẹ̀ẹ́ máa bá yòdì torí iṣẹ́ púpọ̀ nínú àwọn èlòmíì mú social media yìí papọ̀ mọ́ṣẹ́ wọn which is okay o mi ní kò wá òkè tó bá ti pay wọn táwọn bá ní time tó bá ti pay wọn ìgbà tẹ bá sọ pé torí ẹ rí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí o kàn wá tí o kàn anybody tó kàn déédéé fly wá sórí social media ẹ wá gba ẹ wá grab ẹ then ẹ wá ní eléyìí lẹ fẹ́ side, lẹ fẹ́ máa side fine ó wà okay oníkálukú ló ní right sí opinion ẹ fine but ìyẹn ò tí ì mí pé torí ọ̀rẹ́ ẹ àbí ẹbí ẹ kankan kò ṣáìdì kò sí ní ṣáìdì tí wọ́n support then wàá wá torí ẹ̀ wàá wá gbé ọ̀rọ̀ yẹn wàá jẹ́ kó wọnú family wàá wá gbé kúrò lórí wàá tún wá kúrò lórí social media àwa di pé ó ti wá wọnú ó ti di wàhálà láàrin ìwà tọ̀rẹ́ àbí ìwà tẹbí ẹ orí ẹnu tọ̀hún orí ẹ ti dọ̀bálẹ̀ ọpọlọ ẹ dọ̀bálẹ̀ ẹni tó bá wúrú wà bẹ́ẹ̀ àbí because kíní yẹn ó ń ṣẹlẹ̀ láàrin púpọ̀ nínú àwọn so èmi tèmi èmi ò mọ̀ mo kàn rí àárọ̀ yìí àárọ̀ yìí ṣàárọ̀ yìí ni ni mo rí lórí ṣòwò àǹtí ṣọlá pé wọ́n ní kó dáwó fún Muyideen which is okay o ẹni tó bá ní to be honest to be honest the reason is this ṣẹ́rí tó bá jẹ́ pé wọ́n ti gbé Muyideen wá sórí social media rárárárárárárá tẹ́lẹ̀ that's another case àwọn ẹlòmíì torí mo rí táwọn kan sọ pé báwọn náà ṣe máa dáwó fún ṣé ó lọ́wọ́ ó lápá ó lẹ́sẹ̀ ṣé kò lè ṣiṣẹ́ kìnnìkan kìnnìkan ẹni bàbá àgbàlá náà tó ń gbé wọn wá síbẹ̀ náà iṣẹ́ kí lòun náà ní ẹ jẹ́ ká fèsì òótọ́ ọ̀rọ̀ That is ìṣòro ara wàhálà tí ń rẹ̀ nàìjà ní nìyẹn ọmọ ará òótọ́ báyìí wọn ò ní lè sọ wọn mọ wọn mọ wọn máa ran ṣan mọ ẹni tí wọ́n fi pé agbára wa ká lè ẹnu wa ká yìí bẹ́ẹ̀ tí torí ẹni ẹni tí ẹnu wọn ò ká yẹn tó dẹ̀ ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó but in the name of pé torí ẹnu wọn ò ká yẹn wọ́n máa wá gbé fún bíi pé òun ló right tábàwo lọ wò ó bá Àgbàlá Gabriel fúnra ara rẹ̀ iṣẹ́ kí lòun náà ní iṣẹ́ kí ló ń ṣe òun náà is a young boy is a small boy now he's just thirty something kí ló ṣe òun náà tí ò lè ṣiṣẹ́ tí ò lè gbé bọ́dì kóun náà wáṣẹ́ ṣe Àgbàlá Gabriel ló introduce kọ́ máa gbéyàwó máa tọrọ owó so ó ti jẹ́ kí àwọn yúùtù yẹn most of àwọn èèyàn àwọn èèyàn nàìjíríà yẹn rí eh, àti wá tọrọ owó as fast way láti get ó ti òun lọ introduce ẹ let's face the truth òun ló ó ti jẹ́ kó ti jẹ́ kó rí bíi bíi iṣẹ́ tó àfàsùn eléyìí o kódà ilé ìgànjáwó ju yahoo lọ nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn òun ló gbé wá ẹ jẹ́ kí èso tọ̀rọ̀ ẹ máa tà láti máa ah, ṣe nàìjà hmm. ẹ máa tà láti máa fèsò tó ń gbà mí because mo rí téèyàn kan sọ yìí pé ẹ̀ẹ́. Eh, wá ìtẹ́ ṣe máa ní kọ́ dáwó fún Muyideen ẹni tí kìnìkan kìnìkan kìnìkan kí ló ṣe é ṣe ẹni tó lápá ẹni tó lẹ́sẹ̀ ẹni tó ní kìnìkan ẹni tó ní kìnìkan. ṣé Agbala Gabriel fúnra rẹ̀ náà iṣẹ́ kí lòun náà ni ṣé òun náà níṣẹ́ ni àbí àbí ta ló sọ fún yín wípé ẹ lọ ka báìbù yín dáadáa ẹ lọ ka báìbù yín dáadáa kẹ́ ẹ wá sọ fún wa ibi tí ó wà nínú bíbélì pé kó o mú iṣẹ́ olúwa kó máa fi pawó ẹ lọ mú wá jáde fún wa níbi tó wà nínú bíbélì àbí wọ́n sọ wípé àbí nínú bíbélì sọ fún wa wípé kó o kéde ìyìn rere sétí àwọn ọmọ aráyé sódà tó bá kúrò nínú church wọ́n lọ síta wọ́n lọ wọ́n lọ jíde àbí kí náà ṣe ń pè fún àwọn èèyàn wọ́n lọ preach fún àwọn èèyàn nǹkan tí èèyàn wá sínú ilé ọlọ́run láti wá kọ́ nìyẹn pé ká lọ sínú ilé ọlọ́run láti lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò ń ṣe pé ká mú ilé ọlọ́run pé ká máa fi pa owó sínú ilé ọlọ́run kò sínú bíbélì bẹ́ẹ̀ wọ́n ní ká lọ sínú ilé ọlọ́run láti lọ kọ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni tá a bá gbọ́rọ̀ ọlọ́run yẹn táwa bá wá kúrò nínú church àwọn tá a bá ti wá bọ́ sáyé tá a ti bọ́ síta àwa lọ máa jíyìn ọ̀rọ̀ ọlọ́run tá a gbọ́ yẹn fún àwọn ọmọ aráyé nǹkan tá a tó wọ́n ní ká lọ sínú sínú church láti lọ kọ́ nìyẹn kò sí nínú bíbélì wípé ká fi ká lọ sínú church láti lọ máa fi kó owó kó nǹkan jọ bẹ́ẹ̀ àwọn èèyàn àwọn èèyàn ọlọ́run tẹ̀ ń rí sìn wọ́n ti gbé iṣẹ́ Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ àwọn tí wá ń kó ti ọ̀rọ̀ titi wọn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé púpọ̀ nínú nínú àwọn chọ́ọ̀chì tẹ máa máa rí sìn tẹ́ ẹ rí ní ìsìn owó ni lẹ́yìn owó owó tún ni tó bá tún preach ọ̀rọ̀ owó tán owó náà ni òun náà ní sìn fún wa tó ṣàṣà ní chọ́ọ̀chì tẹ máa lọ ń sìn tó jẹ́ pé wọn ò ní máa wọ́n máa máa bá ọmọ ìjọ tí ò bá lówó lọ́wọ́ wọn ò ní bọ́ ọ níkà ẹ̀kún pàápàá wọn ò níkà ẹ̀kún wọ́n máa rí ẹ bíi òráyé wá kódà tó bá ní kó gbàdúrà fún ẹ gan wo wọn ò ní dẹ lóhùn torí wọ́n máa rí ẹ nírìí pé àwọ mi lè waste energy mi lórí lórí ti ẹjàre kìnnì kan bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń rówó gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ lẹ máa rí tọwọ máa rá bàbà tọwọ máa rá rúkòrò tọwọ máa rá kìnnì because owó owó nísìn ni àwọn ń torí ẹ̀ ní àwọn ń ṣí ìjọ so tẹ́ni yẹn bá ń sọ pé ṣé mú ìdí ò lápá ni ṣé ò lẹ́sẹ̀ ni láti lọ ṣiṣẹ́ Àgbàlá Gabriel náà lápọ́wọ́ lẹ́sẹ̀ náà is is uh, even younger ju Muyidi lọ ọmọ kékeré ni it's just like thirty plus ṣé ṣẹlẹ̀ èyí tóun náà ń ṣe yẹn ni ṣé bá ṣe ní kó ṣiṣẹ́ olúwa nìyẹn ni ṣé bá ṣe ní kó ṣe ṣiṣẹ́ olúwa lèyí tó bóun náà ṣe ń ṣe yẹn ni bẹ̀tì irọ́ ni ẹ̀ ní sòótọ́ ọ̀rọ̀ ẹ máa rí ẹ máa máa rí nírì pé torí ẹni tágbára yín lè mú yẹn ẹ kàn máa sọ̀rọ̀ bíi pé o nǹkan tó ṣe ńgbà tí yàn nára nìhun ó ti ṣe nǹkan tí ò da kò bá wà ń bẹ́ẹ̀ kára máa ní lọ. ká ló wà ń bẹ́ẹ̀ ń sìn bó ṣe nára nìhun yẹn ó wá wà ń bẹ̀ ara yẹn ní mọ́ bẹ̀ ọlọ́run jẹ́ kára àìsàn àìsàn wá dé because tí tí ìnira bá pọ̀ jù àìsàn á dé kò kò ká má tanra wa bí ìnira bá pọ̀ jù àìsàn á dé táìsàn bá wá dé bá ń sìn kó wá di pé ìgbà yẹn náà ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé wọ́n máa gbé lọ sí ilé ìwòsàn kó wá ti di pé àìsàn yẹn ti wá wọ̀ lára kò wá kò wá kò wá kò sí nǹkan tó máa ṣe sí mọ́ ó ti wọ̀ lára kó ṣẹ̀ṣẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ máa wá fẹnu ẹ̀ sọ̀rọ̀ wípé ó ti pẹ́ tóun ti wà lẹ́nu ẹ̀ dákẹ́ ni ẹ̀yin èèyàn yìí náà lè máa ní ó ṣe lè dákẹ́ kí ló dé tó kúrò ń bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ṣe wá ṣẹ̀ ń jáde ń sìn ẹ̀yin yìí náà lè máa bù ú ẹ̀yin náà lẹ máa bu ẹ ó dẹ̀ wo níwò wípé ó tètè ó tètè já ó tètè já ara ẹ̀ ó dẹ̀ wo níwò wípé hmm, bóun ṣe wà yìí táìmù ṣì wà fóun táìmù ṣì wà fóun kóun rọra bẹ́sẹ̀ òun sọ̀rọ̀ ń sìn ẹ ti bẹ̀rẹ̀ sí ní ẹ wá ti bẹ̀rẹ̀ sí ní máa máa gbógun tì ẹ bẹ́ẹ̀ ni mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń ta wọ́n ti wọ́n ti ń takù o takù ẹ post àǹtí yẹn pé wọ́n gbọ́dọ̀ dáwọ́ fún wọ́n gbọ́dọ̀ dáwọ́ fún mo dẹ̀ mọ̀ pé ṣe báwo ara wa yìí náà ni every most of àwọn èèyàn ti ní fake kínní mi ò dẹ̀ lè mi ò dẹ̀ lè guarantee pé mi ò sọ pé bẹ́ẹ̀ ò torí mi ò rí i but ko guarantee pé ẹni tó ń gbèjà gangan náà ní fake profile tóun náà fi máa máa tákù lọ kò garanti pé òun náà ò ní láti máa fi máa àtáàkì wọn la ọgbọdọ láàfọ ọgbọdọ láàfọ ọgbọdọ láàfọ kí ló kọ yìí pé ẹni tó bá ní ẹni tó ká má tanra wa bàbá yẹn ẹ jẹ́ ká gbàgbé pé ó náwó ó lẹ́sẹ̀ ó ní kinní kan Àgbàlá Gabriel ti gbé wá ó dẹ̀ ti gbé wá nìyẹn ẹni tó bá ní mi mọ nǹkan tó ṣe ń béèrè owó fún wọn gẹ́gẹ́ bí mo sọ torí ẹni tẹ́ni ọ̀rọ̀ tó bá ti kúrò lórí social media kò ṣe gbogbo ẹ̀ lèmi máa ń gbé sára mọ́ gbogbo ẹ̀kọ́ ni mò ń gbé sára no because nísìn lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá bí mi kò sí ọ̀rọ̀ kan tó tó lè dọ̀ìn dọ̀ìn dọ̀ìn kan lẹ̀ kò sí so kò sí nǹkan kan tí máa ní pé mo kúrò lórí social media mo wá ń rò mí mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní láìfu ẹ̀ mọ́ bó ṣe wà yẹn bóyá wọ́n ní kán dáwó kéèsì fún ni o àbí wọ́n ní kán dáwó kó tó fẹ́ fi ṣe bísínẹ́sì fún ni mi i don't know because èmi ò kò ní kúrò tẹ̀lé social media orí show mi sìn kí wá lọ máa pe àwọn èèyàn kí wá lọ máa béèrè story ẹ̀ kí mi ò ráyè yẹn mi ní táìmù gbogbo yẹn tèmi bá nǹkan tèmi bá rí ń ta mo máa sọ̀rọ̀ bí ṣe rí mo dẹ̀ ti close yẹ síbẹ̀ nìyẹn bẹ́ẹ̀ tá a bá wo ọ̀rọ̀ Muyideen ká má parọ́ ẹni tó bá lè ràn lọ́wọ́ tó bá lè ràn lọ́wọ́ kó ràn lọ́wọ́ ìdí ni pé tí ò bá rí ìrànlọ́wọ́ kí ló fẹ́ òkè kí ni èrè àwọn èèyàn tó bá gbọ́ pé ọlọ́tẹ̀ ó kú kí ni ó fẹ́ kí ni nǹkan tó fẹ́ jẹ́ èrè wọn torí ó lè ronú from ìrònú ó lè já sí nǹkan míì fún torí ṣe rí dream wọ́n ti fóun lówó wọ́n ti bó ti lè wù kówó ọ̀hún kéré mọ́ wọ́n ti fóun lówó yẹn ó wà nù orí ẹ̀ ó dẹ̀ máa máa wò ó wípé iṣẹ́ kí lòun fẹ́ ṣe bóun ṣe wà yìí sìn tóun fi lè rí irú owó yẹn gbà mi ò lérò pé ó lè rí i ní irú iṣẹ́ tó lè dá ṣe tí ò bá nísìn ju pé tó bá rí support láti tún bring back that that dream tí eh, Àgbàlá Gabriel jẹ́ kó dream ń gbà ẹ̀ torí dream ni tí ò torí nǹkan tí ọba lálàá tí ò ṣe ó lálàá ẹ̀ bíi dream ni láti lè bring back ẹ̀ fún kó wá come to reality fún òun ló lè jẹ́ kí eh, orí ẹ̀ máa pé díẹ̀díẹ̀ o torí ó máa máa ronú kinní yẹn èmi ò sọ kì í ṣe pé mò ń support pé káwọn èèyàn máa bọ́ta kọ́ máa dáwó fún wọn but kéèsì tiẹ̀ mi mọ ẹni tọ́rọ̀ mi bá yé dáadáa kéèsì tiẹ̀ yàtọ̀ so ẹni àwọn tó bá náwó tó bá fẹ́ ṣe fún tó bá bí mi màá níṣẹ́ rí bó ṣe wà yẹn gan tẹ́ bá táwọn èèyàn bá dáwó fún pàápàá mi ì náà máa gbowó wọgbó mi ì náà gbowó gbó bẹ́ẹ̀ ṣe rí táwọn èèyàn bá dáwó fún un kó tiẹ̀ wá gbé wọgbó ẹ̀ rí i pé stress ara ẹ̀ á lọ́lẹ̀ díẹ̀ stress ara ẹ̀ lórí àgbàlá Gabriel ló bá ayé òun jẹ́ àgbàlá Gabriel ló jẹ́ pé ayé òun má da àgbàlá Gabriel ló jẹ́ kìkìrì ẹ̀ ó máa kúrò lórí ẹ̀ á kúrò lórí ẹ̀ torí pé á ríra ẹ̀ nírìí pé wọ́n ṣàti àwọn èèyàn tún ti fóun lówó náà òun lòun ara ẹ̀ ló máa máa blame ara ẹ̀ là máa wá blame stress pé Agbala Gabriel ló block ìwé òun Agbala Gabriel ló ṣe kinní kan fóun yẹn ló ṣe gbá kan ló ṣàwo fóun yẹn ó máa kúrò ní ní inú ara ẹ̀ tó that is tó bá tó bá dáwọ́ fún tó gbowó wọ̀gbó mi ìná gbowó wọ̀gbó mo kàn ń sọ ni o mo kàn ń sọ ni o torí àwọn kan sọ pé ṣé kọ́ dáwọ́ fún kó lọ fi ta bàbá àjẹ̀bù ṣé kọ́ dá nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ́ nǹkan tó yé wọn díẹ̀ ni èyí tí ò yé wọn ló pọ̀ jù torí pé àwọn kan ní pé tó bá fún lówó máa fi ta bàbá àjẹ̀bù ṣe rí tó bá fún ní owó tó bá fi ta bàbá àjẹ̀bù stress yìí tó ń gbé sórí nípa Àgbàlá Gabriel ló ṣe kíní kan fóun Àgbàlá Gabriel ló jẹ́ kí ayé ń da Àgbàlá Gabriel ló jẹ́ kí kíní kan kò ní rò mọ́ kò ní rò mọ́ tí òun ara ẹ̀ ló máa máa fi blame lé lórí nǹkan tí ò yé wa nìyẹn bet tí àwọn kan bá believe pé ẹ àwọn fẹ́ block ẹ̀ láti má ra àánú ẹ orí ẹ̀ sì máa máa rò pé Àgbàlá Gabriel ló ṣayé òun báyìí ó sì máa máa rò bẹ́ẹ̀ ọkọlọ má dẹ̀ jẹ́ ká rí kò ṣe dáadáa tó bá lọ ṣe bẹ́ẹ̀ tó lọ lọ kò ní kò dáa o so àwa àwọn àwọn tó ń rọ. mọ̀mọ́. Me, mi understand the comment yín yìí bóyá Mr. Délé àbí Mrs. Délé Sister Délé àbí Brother Délé mo mú òní òní <laughs> sọ̀rọ̀ bíi òní ìyàwó Muyideen kò yé mi kò yé mi nǹkan tẹ́ mi but so táwọn èèyàn bá fẹ́ ràn lọ́wọ́ èmi ò rí nǹkan tó bàjẹ́ ń bẹ́ẹ̀ in fact ó dáa táwọn èèyàn bá lè ràn lọ́wọ́ gbé bójú bẹ́mi ṣe ń rí bẹ́mi ṣe rò nìyẹn táwọn èèyàn bá lè ràn lọ́wọ́ ó dáa so that kàn jẹ́ kí stress àgbàlá ló ṣayé òun bákan àgbàlá Gabriel ló ṣe bákan fún àgbàlá Gabriel ló ṣe bákan fún ó máa kúrò lórí ẹ̀ ó máa kúrò lórí ẹ̀ because tó bá fúnra ara lára ẹ̀ rí nírìí pé òun wọn ti wá fún òṣèbí òkè àgbàlá ló ṣe báyìí fún òun owó tó wá fún wọn náà tó fún òun náà nǹkan tí ò bá ná dáadáa ara ẹ̀ ló máa ma fi blames yẹn sí kò ní blames kò ní blame má yẹn mọ́ kò ní blame ẹ̀ mọ́ so ẹnikẹ́ni tó bá ní anything tó bá fẹ́ fi support ẹ̀ kò mi ò rí mi ò rí idea yẹn as a bad one which like I said mi ò mọ nǹkan tó ń dáwó funfun bóyá ń dáwó fún fún ẹjọ́ ni o àbọ̀ ń dáwó fún fún ni o i don't know mi ò mọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé fún pé kó fi ṣe business èmi ò fi pé bad idea ni idea yẹn ò bad kò bad kò bá ẹlẹ́ran ara bíi tiwa ni ẹ jẹ́ kí ó máa kò bá da tí àwa nàìjà tá a bá bẹ̀rẹ̀ láti máa rí àwọn tó lówó wípé èèyàn náà ni wọ́n kò bá dáa bẹ́ẹ̀ púpọ̀ nínú bọ̀ púpọ̀ nínú eh, nàìjà wọ́n máa ń rí àwọn tó lówó bíi pé àwọn yẹn gangan lèèyàn òun ló dẹ̀ fàtà ìlú yẹn fi rí bó ṣe rí yìí agbára ti pọ̀ jù ẹni tó bá wà lẹ́wọ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ nǹkan tó ń jẹ lẹ́nu náà mọ̀ tó bá ti jẹ́ tán ó parí wọn ní rántí pé ẹni yìí ẹni yìí mà ti fún wa ló mà ti fún wa lóúnjẹ rí kò kọ̀ wọ́n mọ́ tó bá ti tán nǹkan tó gbà yẹn tó bá ti tán ó ti ó ti parí nìyẹn tó bá tún ti mú mi wá but àwọn nǹkan kan wá wà tí ò yé àwọn ẹlòmíì òun ni pé nígbà tó o bá ń láìkì yàn torí nǹkan tó ń gbà lọ́wọ́ ẹ̀ tó bá béèrè lọ́wọ́ mi màá ní pé ẹni yẹn ń san owó iṣẹ́ tó ń ṣe whatever way tó bá fi wà pẹ̀lẹ́nu yẹn owó ẹ̀ ló ń gbà so any gain àbẹ́ ní tìǹtẹ́ni yẹn bá rí bẹ́ẹ̀ don't come out and say àjọ ń ṣiṣẹ́ ẹ̀ ni ẹ̀ẹ́jọ́ ṣiṣẹ́ ẹ̀ torí pé táìmù tí ò bá ti fún ẹ o ti lọ o tún ti lọ píí kò tún rí ẹ mọ́ ó dìgbà tó bá tún pè pé wá o ó tún ti owó tún ti yọjú o ìgbà ẹ ló máa wá tó bá tún ti fún ẹ lówó wàá wà ń bẹ̀ so ẹ má máa dàpọ̀ mọ́ra wọn ẹ má máa dàpọ̀ iṣẹ́ nǹkan tó ń ṣe òun gbowó ẹ̀ tí ò bá ti fún ẹ ò ní ṣiṣẹ́ so ó dàbí ẹni tó bá yàn kọ́lé ń sìn kẹ́ni tó bẹ́ẹ̀ kọ́lé tó jẹ́ pé ó sanwó iṣẹ́ ẹ̀ fún kó máa wá wá kó máa sọ ẹ kó máa bẹ́ẹ̀ máa sọ ẹ pé ẹ òun lòun ṣe wàhálà àti kọ́lé yìí òun lòun ṣe wàhálà àti kọ́lé yìí ṣé excuse me sórí onítọ̀hún ó mọ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ púpọ̀ nínú àwọn ará nàìjíríà yẹn ṣe rí kò ṣàṣà ní ẹni tó ní púpọ̀ nínú wọn míì ní gbogbo wọn ṣàṣà lẹ́ni tó máa ṣe nǹkan fún ẹ tí ò retí àti pé kò sanwó nǹkan yẹn fún òun kò lè púpọ̀ nínú wọn lè ṣe nǹkan fún ẹ lọ́fẹ̀ẹ́ láéláé bet wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ lọ́fẹ̀ẹ́ òun ló ṣe má fà tó yẹ pé wọ́n máa rí ẹni tó jẹ̀bi báyìí torí pé owó wà lọ́wọ́ ẹ̀ wọ́n á dẹ̀ gbé fún wọ́n á dẹ̀ máa mọ̀ọ́mọ̀ wọ́n á dẹ̀ máa mọ̀ọ́mọ̀ máa bú ẹni tí ò jẹ̀bi torí pé ẹni tẹ́nu wọn ká nìyẹn ẹni tẹ́nu wọn ká nìyẹn kò dá bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ kò dá ó dìgbà tí ó dìgbà tí aráàlú wa tẹ bá tá bá understand pé ẹ̀jẹ̀ kan náà ló wà lọ́rùn olówó òun náà òun ló máa ń fà tí tó jẹ́ tó fi máa ń jẹ́ kí púpọ̀ nínú àwọn èèyàn míì lọ máa ṣe oríṣiríṣi the name of pé wọ́n fẹ́ lówó torí pé wọ́n fẹ́ lówó ẹ ẹ wo orú gẹ́ẹ̀tì eyín ẹ̀yọ yẹn náà sìn yẹn náà sìn ó ti rí nírí pé kóun tọrọ owó ni ẹni tó bá dẹ̀ mọ̀yàn wò dáadáa ẹni tó bá mọ̀ yàn wò dáadáa gẹ́ẹ̀ yẹn ò ní kò ní kò ehm, kò ní ìṣòro tí ó fi nídìí àti tọrọ owó kò ní kò ní ṣùgbọ́n ọmọ ló bí ọmọ yẹn ló fresh ọmọ ẹlòmíì gan tó ń ṣiṣẹ́ mi gan fresh bí ọmọ yẹn bẹ́ẹ̀ tí wọ́n rí nírí pé tó bá ti rí oyún òun tó yọ yẹn tó ti rí irúbi tóun ó lè jẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́ ló ń gbé ibi tó fi hàn yẹn ó lè jẹ́ bẹ́ẹ̀ kọ́ ló ń gbé bẹ́ẹ̀ tí wọ́n ti jẹ́ kán rí nírí pé wá tọrọ owó tó bá fẹ́ tètè rówó fast fast wá tọrọ owó ọ̀nà bíi orí social media ni púpọ̀ nínú àwọn èèyàn ti wá ń tọrọ owó ń sìn tí bá ṣí inbox mi ó kún mi ò tiẹ̀ ń ṣí mi tiẹ̀ wá ń wò wásaàpù mi náà tí bá ti rẹ́ni tó ti gbé kíníkan kíníkan mi ò tiẹ̀ ṣòpó ń kà á mi ìṣòpó ń kà á so àwọn ẹlòmíín sin orí social media ń sìn náà gbé náà iye wọ́n ti believe pé ibi tó ń jáwó nìyẹn àgàgà tó bá lọ rí wí ara wọn láti lọ bá irú irú àwọn pásítọ̀ tó máa ń gbé àwọn èèyàn wá tọrọ owó yẹn ń sìn kátẹ̀ náwọn yẹn tẹ̀ wá ń tọrọ owó wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ ń fún àwọn tó tọrọ owó fún lẹ́sẹ̀ eighty àwọn mú twenty kò bá dáa àwọn mẹ̀kúnnù a máa dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ àwọn tó ń tọrọ owó fún púpọ̀ nínú wọn nǹkan tó tójú ẹ̀ rí ẹnu ẹ̀ ò lè sọ wọn ọ̀rẹ́ jẹ̀ wọn ní rómìíra bẹ́ẹ̀ ni wọn ni wọ́n máa wò níwò pé kí ni kókó owó because àwọn tán wá ń tọrọ owó fún wọn náà máa di eighteen twenty náà máa ná sórí wọn àfi àwọn tó bá jẹ́ gbajúmọ̀ tó bá jẹ́ gbajúmọ̀ ni wọ́n wọ́n ti mọ̀ wípé irú àwọn ẹni yẹn wọ́n máa fẹ́ ọ lè fẹ́ ṣe oore yẹn káwọn èèyàn rí fún because ọ ti mọ̀ pé àṣírí àwọn àṣírí àwọn á tètè tú irú àwọn gbajúmọ̀ yẹn lẹ máa rí nírèé pé wọ́n máa ní bẹ́tà àwọn tí ò gbajúmọ̀ yẹn àwọn tó wà lábẹ́ lábẹ́ lábẹ́ lábẹ́ lábẹ́ nǹkan tó ju wọ́n rí ẹnu wọn ò lè sọ ẹnu wọn ò lè sọ because tẹ bá rí ẹni tó máa ń ṣe oore tó rí tó ṣe ní ìṣe pé kò ṣe pé ó ń ṣe sápò ààrẹ tẹ bá rí lùkù ẹ máa mọ̀ ẹ máa mọ̀ mo mo mo sẹ́ndí post kan sórí sórí péèjì mi níjọ́ wo mo béèrè mo ní wípé ṣé pásítọ̀ òjò sọ máa ń gbé àwọn èèyàn wá wá tọrọ owó torí mi ò rí rí bet ẹni tí ò bá mọ preach preach kó ṣe ṣàrò pé gbogbo àwọn pásítọ̀ tẹ́ ẹ̀ rí pé àwọn kan ṣí ṣọ́ọ̀ṣì àwọn kan ṣí ṣọ́ọ̀ṣì ó ṣí ṣọ́ọ̀bù wọ́n ṣí ṣọ́ọ̀ṣì yẹn bíi pé wọ́n ṣí ṣọ́ọ̀bù ni àwọn míì ṣí church bí ìgbà tó máa ní pé ah, alágbájá ti ṣí ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ló ṣe rí bísínẹ́sì wọn náà wà bó ṣe wà yẹn gbogbo tó máa ní wọ́n ń gbàwẹ̀ wọ́n ń gbàdúrà kò lè gbàwẹ̀ kò lè gbàdúrà ẹ̀yẹ́ lọ́wọ́ ẹ̀yẹ́ ẹ lọ tẹ̀ láti lọ́wọ́ eh, eh, like one year two years videos àwọn ẹlòmíì tó ń gbéra tó máa ń pe tó máa ní àwọn jẹ́ pásítọ̀ àwọn ẹ lọ wo ẹ má wo tìsín torí púpọ̀ nínú wọn ti ń rí gbàgbó tó lọ wọn máa máa ṣe bẹ́ẹ̀ pé àwọn ọmọ preach àwọn ń gbàdúrà sí ẹ lọ sí ẹ lọ throw péèjì wọn lọ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn kẹ́ ẹ wò kẹ́ ẹ wo ibi tó ti máa ní wọ́n ń ṣe marathon prayer níbo ni for where for where torí àwọn eléyìí ò ní sẹ́ǹtì àwẹ̀ láyé wọn ní sẹ́ǹtì àwẹ̀ kọ́ máa náà lọ káàkiri máa lọ sábẹ́ àpáta máa lọ sórí òkè kìíní kan níbo làwọn eléyìí ti ráyè because kì í ṣe yẹn gangan ni the main thing tó gbé àwọn wá sórí social media. nǹkan tó gbé àwọn wá sórí social media àwọn mọ̀ mọ̀ pé káwọn kọ́kọ́ gé ní grand àwọn fẹ́ wá máa fi àwọn èèyàn tọrọ owó òun ló gbé many of them wá so tọ́wọ́ dẹ̀ ti rí yín nírìí pé àwọn èèyàn ń kó àwọn jẹ àwọn èèyàn ń kó àwọn jẹ o wọ́n wá come out with their true colour gangan tó gbé wọn wá wọ́n wá come out síbẹ̀ sí yín torí wọ́n ti mọ̀ pé àwọn ti bra àwọn ti ra máìndì yín pé ẹ máa ti rí àwọn nírí èèyàn ọlọ́run wọ́n wá bẹ̀rẹ̀ the real business the confam business tó gbé wọn wá wọ́n wá bẹ̀rẹ̀ so anybody tó bá ti ń gbéyàn wá tó jẹ́ àkáǹtì ara ẹ̀ ló ń gbé síbẹ̀ ish story ni ẹni tó bá fẹ́ ràn yàn lọ́wọ́ gbé wọn wá kó fàkáǹtì wọn sí. Si kó fa káùntì wọn síbẹ̀ tí wọ́n lè ṣe anywhere anywhere any organize tó máa náwọn organization àbí kí náà ṣe ń pè wọ́n anywhere tó bá ti ń wá tó jẹ́ pé wọ́n ń gbé àkáǹtì ara wọn síbẹ̀ nǹkan míì wà ń bẹ̀ nǹkan míì wà ń bẹ̀ àpò wọn náà ń jà sí bẹ́ẹ̀ ni àpò wọn náà ń jà fún kò ń ṣọlọ́run kankan náà ń sìn kò í ṣe tọlọ́run àpò wọn náà ń jà fún so ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ ran Muyideen lọ́wọ́ wàláì in fact ó lè jẹ́ sí nǹkan ni àwọn èèyàn ṣẹ̀ máa to ti ara Muyideen náà máa fi rí oore náà máa fi rí lọ́nà á fi ṣí fún wọn torí màá rí nírìí wípé wọ́n fẹ́ fi fi save life ẹ̀ ni àwọn ẹlòmíì lè máa understand ọ̀rọ̀ mi wọ́n fẹ́ fi save life ẹ̀ torí bóyá wà yẹn ó gbọ́n o honestly Muyideen gbọ́n o ó gbọ́n ó gbon gbogbo nǹkan tó ṣe pata pata pata pátápátápátápátá arẹ́njì ni kọ́tọ́ ọmọ ọmọ ọmọ ọmọ gbé síbẹ̀ fi fi fi gẹ́ẹ̀tì nǹkan fen everything pata pata pata pata arẹ́njì ni ká má parọ́ rng ni everything okay because ẹ̀yin náà kàn wò ó ẹ wò ó dáadáa kí ló mú rẹ́gísítírì wá láàárín láà ẹ máa gbọ́ o kẹtẹ́ láti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ mi ṣe máa ronú o Muyideen ń ṣèyàwó kí ló mú rẹ́gísítírì wá tó fi jẹ́ pé eh, somebody tó pe rẹ̀ ní pásítọ̀ pastor láti wà after church wedding church wedding should be nǹkan tí pastor máa ní pé this thing is compulsory fún yín láti ṣe kẹ́ wá tíwájú Ọlọ́run láti wá jẹ́ kí Ọlọ́run jẹ́rìí sí nǹkan tó kan pastor nínú ìyàwó nìyẹn bet tó fi wá di pọ́n gbede registry stuff yẹn nǹkan ṣẹ́rí arrange ni gbogbo everything tó ṣẹlẹ̀ ní láìfù Muyideen ká so tọ̀rọ̀ ẹ mọ̀ pé mi kì í ṣe pé bóyá mi ń sàpọ́tì pé èèyàn gẹ́gẹ́ bí mo sọ síwájú mi ì lè paṣọ yìí ń sìn kí n máa gbẹ́rọ̀ Muyideen rù <laughs> ní ọ̀ntọ́ ní fún kíni mi ì gbọ́rù ẹ̀rù omi ní parọ́ fún yín torí pé and me even even Lizzy gan tí mo ní mo mo láìkì pàápàá tí n bá ní pé mò ń gbé ọ̀rọ̀ ẹ̀rù that means pé ó mì pé nǹkan kan wà tó rọǹgì ní láìfo ẹ nìyẹn yá tí bá ní mò ń rò so mi ò dẹ̀ lè ní mo fẹ́ rò torí mi ò rí nǹkan kan tó rọǹgì nínú láìfo ẹ táìmù gbà tí ọ̀rọ̀ ìdúmọ̀tà ọ̀nà ìdúmọ̀tà ṣẹlẹ̀ yẹn ìgbà yẹn ni mo rò ó torí pé nǹkan kan wrong nǹkan wà lẹ̀ lóòótọ́ àti lódodo nígbà tí ọ̀rọ̀ ìdúmọ̀tà ọ̀nà ìdúmọ̀tà ṣẹlẹ̀ yẹn mo ṣẹ̀ṣẹ̀ dé la èmi ò rí mi rí lọ́sàn-án gbogbo ọ̀sán tọ́nà ṣẹlẹ̀ yẹn mi ò rí torí mo ń ṣiṣẹ́ lọ́wọ́ mo wá bí iṣẹ́ gbogbo time tó ń ṣẹlẹ̀ yẹn mi ò rí alẹ́ it was very late night late in the night ni mo wá lọ sí ṣú ẹ pé ajẹ́ kí lọ wo bóyá ó wà online àbí kẹ́ o ti ni mo ní kí lọ wo ṣú ẹ ni mo wá rí ẹnu ẹ ni mo orí ṣú ẹ ni mo ti gbọ́ orí ṣó Lizzy lèmi ti gbọ́ nǹkan yẹn ni mo ti rí mo kàn ní jẹ́ lọ sórí ṣú ẹ̀ kí lọ wo bóyá o ti ṣe ṣó ni nǹkan kan bẹ́yẹn orí ṣú ẹ̀ lèmi ti rí mo kàn rí tó ṣe tó ṣe tó ti ṣe kọjá látọ̀sán ló wá ń sọ nǹkan báyìí báyìí báyìí mo rò pé kí ni mo ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ rìn orí ṣó tiẹ̀ lèmi ti rí lálẹ́ so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń sìn ẹ káàárọ̀ màá ẹ káàárọ̀ mo kẹ́ everybody so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo lè ní pé mo lè máa rò torí pé ah mo wò báyìí pé Lizzy ah Lizzy irú yẹn ni mo lè off camera kí n máa wá rò létà torí something is wrong bọ̀ nísìnyí mi ò lè off camera kí wá ní mò ń ronú Lizzy because kò sí nǹkan tó wrong pẹ̀lú ẹ̀ kò sẹ́ni tó wrong pẹ̀lú ẹ̀ so mi ò lè pray pé kí n off camera kí n máa ronú ẹ̀ that means mi ò pray pé kó wà okay nìyẹn so èmi ò èmi ò rí èmi ò rí nǹkan tó bàjẹ́ inú ẹ̀ táwọn èèyàn bá dáwó fún Muyideen gẹ́gẹ́ bí mo ṣe sọ́ṣá mi ò rí nǹkan tó tó bàjẹ́ nínú ẹ̀ táwọn èèyàn bá lè ràn án lọ́wọ́